ìgbàgbọ́ Yorùbá ò lẹ́tọ̀ tó yẹ kí a gbọ́. ìgbàgbọ́ Yorùbá ò lẹ́tọ̀ tó yẹ kí a gbọ́. ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí ló lótú ètò ìgbàgbọ́ Yorùbá ọmọ wọn ló dúdé láẹsẹ̀ ìkírun àgùnbẹ́ ikọ̀ yìí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú ọmọ ogun ló san ọmọ olè olè tí ń kẹrù kọ́ o olè tí ń gbóbi. dẹ́sẹ̀ ẹyẹ ó tó mi ẹlẹ́gìrì kò mi ọba ó tòrò o. ètò tó yẹ kí a gbọ́. àdúgbò ọgbọ́ Yorùbá o. ètò tó yẹ kí a gbọ́. ètò tó ń sọ nípa gbogbo ọmọ Oòduà ẹ̀. lẹ́nu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ tún gbayì ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ tún gbayì <laughs> ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọlọ́run tó dá wa ọlọ́run ìfẹ́ ni ṣùgbọ́n nínú àìlákàsí nínú wà inú ọmọ ẹ̀dá nínú pé afàbòsí kọ́ra ọ̀rọ̀ fẹ́ a ti sọ di rádaràda láàrin lọ́kọláya láàrin olólùfẹ́ méjì ọmọ ìyá mi tó ń gbọ́ mi bóyá ọkùnrin ní àbóbìnrin mo fẹ́ ṣàṣírí kan fún ẹ lénìí lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ tí wọ́n rò wípé òun play game yẹn <laughs> ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tó jẹ́ wípé kì í ṣe ìfẹ́ òdodo ni wọ́n ní sọ́kùnrin tí wọ́n fi gbà fún tán fi ń fẹ́ ẹlòmíì bóyá ó gbọ́rọ̀ yìí pé ọmọkùnrin yìí mọ̀yàn bá sùn dáadáa ó sì fira ẹ̀ ó gbéra ẹ̀ lọ bá láàrin ẹ̀ tó yajú ká tó ṣẹ́jú ọmọkùnrin náà ti fẹ́ràn ẹ̀ wọ́n ti jọ fẹ́ra wọn eléyìí ń lọ ìyẹn ò dáa tó ọmọbìnrin míì wà tó jẹ́ pé ó rí i pé ọmọkùnrin yìí ní owó lọ́wọ́ ṣe mọ̀ pé ojú ẹ mọ́fẹsẹ̀ gúngòsì làwọn ọkùnrin ní ó gbéra rẹ̀ lọ bá ó di pé ẹjọ́ ń fẹ́ra yín lọ́sàn-án lóru òwò àti ẹ̀ní òun rò pé o nífẹ̀ẹ́ òun ni ah owó mọ̀ tán lọ́wọ́ bọ̀dá àǹtí mọ̀ fi bọ̀dá lẹ̀ àǹtí wa ìrókò lo olúwerè lo bú yìí o wa ń bojú wẹ̀yìn ìrókò kì í jà lóòjọ́ <laughs> bẹ́ẹ̀ ni bó ṣe wà ń líkì ló wà ń gbàǹjà ó rí i pé ọmọkùnrin yìí ilé ọlá ló ti wá ilé ọlà ló ti wá ọmọ gbéra rẹ̀ lọ bá àbó o ní kí ọ̀rẹ́ rẹ̀ kan kó introduce ẹ̀ sí pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́ irọ́ yìí ọmọ ọmọkùnrin ọ̀hún ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìwà kì í fo kò gbádùn rẹ̀ ìwọ náà gbádùn ẹ̀ gbogbo tí mo wá kàjọ yìí bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sọkùnrin o ọkùnrin mi àwo obìnrin sùnsùnsùn àní à ó ṣẹ̀ṣẹ̀ ní disappointment tán ni jẹ́ ń sáré lu chance yìí kí n fẹ́ ìfẹ́ òdodo kọ́ lọ nísì ọ chance ẹ̀ lóòótọ́ o lu advantage at the end of the day orí tó ń wá tán ó pa àtìtì <laughs> ó fi pàṣán ìyá rẹ kọ́ para ni o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà ní odòrú nǹkan tá à ń sọ yìí ti gbé lọ látara ọkùnrin tí ò ní ẹ̀mí ọlọ́run ọkùnrin tó ní ìfẹ́ tàn sóbìnrin torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wọ́n á ti wà nínú relationship for years nígbà tó yí obìnrin yìí ọkùnrin bá wá yẹ àga nídìí wọn tí wọ́n bá fìdí jálẹ̀ àti rìkọ́pù gbèsè ayé wọn yóò wá dé ṣòro má jẹ́ ń ẹ́ kò sí tí ò ní solution nù ayé kò sí tí ò ní solution ọ̀nà àbáyọ wà látọ̀dọ̀ àwọn bàbá wa nílẹ̀ kóòtù òjíire bẹ́ẹ̀ ni ìwọ ọkùnrin tírú ẹ̀ ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń pè mí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà United Kingdom tẹ́ wà UK ẹ fìbẹ̀rù Ọlọ́run sí ní tẹ́ ń ṣe ní Nàìjíríà lẹ ti lọ ẹ̀dọ́hùn tán ẹ̀kọ́ ṣe oníṣe ọkọ tó gbé ọ wá ó gbé ọ sínú ilé ó sì torí pé òfin wọn ní nílé nílùú ọba ó yàtọ̀ sí tiwa nílẹ̀ nàìjíríà torópó obìnrin ló nílé ó sì lé ọkọ tó ṣiṣẹ́ ó lè jáde gba ọmọ lọ́wọ́ ọkọ ẹ̀ ìfẹ́ kọ́nà pè yẹn o unconditional love ló yẹ ká ní síra wa ìfẹ́ tó jẹ́ pé wọ́n bí ọ léèrè pé kí ló tó fi love lágbájá wà á dẹ̀ máa sọ fún pé èmi gan ò mọ̀ dí tó yẹ ká máa ṣe fúnra wa ẹ jẹ́ kí wọ́n á fún wa ní ìròdùnú o ṣe mọ̀ wípé ká ṣáájú òfẹ́ sí obìnrin kì í ṣẹ̀ṣẹ̀ pé mo fẹ́ kó nífẹ̀ẹ́ mi ká sọ àjò òfẹ́ sí ọkùnrin pé mo fẹ́ kọkùnrin yìí kó fẹ́ mi kó nífẹ̀ẹ́ mi kì í ṣẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀bẹ̀ ni wípé kó nífẹ̀ẹ́ rẹ tán kó wá jàǹbá ẹ̀ o ti fi ọkàn ẹ̀ o ti fi wọ́n gé o ti jàǹbá ọkàn ẹ̀ ẹ̀mí ẹ̀ ni ìyẹn lẹ̀ṣẹ̀ tí èèyàn dẹ̀ lè jẹ̀yà ẹ̀ tí àrọ̀mọdọ́mọ rẹ̀ ó bàjẹ́ ńbẹ̀ ìwọ́túrú eléwà ṣẹlẹ̀ sí máa wo nọ́mbà tí ń lọ ní abẹ́ ìwòran rẹ yìí ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ kájọ wá ojútùú ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ìgbésí ayé wa kò séèyàn tó wà láyé tí ò níṣòro kan àbí kejì ṣùgbọ́n ọlọ́run Elédùmarè jẹ́ kó yé wa wípé kò sí ṣòro ọ̀hún láyé tí òun ọlọ́run ò ní solution fún àfi tó o bá ti débẹ̀ ẹ jẹ́ ń dúró báyìí lórí eléyìí á tún padà wá ẹ máa retí àkọ̀tún fídíò míì tí ó ṣègbésí ayé rẹ̀ láǹfààní ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ mí lẹ́ẹ̀kan sí i àjọrùn bẹ̀ nínú àwòtán gan-an ni I love you all. látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó gbọ́ ètò tó ń kọ́ni lọ́gbọ́n.